murtada tó wọlé yìí. bàbá murtada tí wọ́n wọlé yìí. orí o orí ńgbà tá à ń gbé inú kò. bàbá ní gbogbo wa la fojú rí wọn gbà wọn ń wọlé yìí o. wọ́n ti wọ ọbẹ̀ nísìn. wọ́n ti wọ ọbẹ̀ nú o a kì í jáde mọ́ o. wọ́n máa rí oríṣiríṣi. wọ́n máa rí oríṣiríṣi níbi tí wọ́n wà nísìnyí. ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ń rí yẹn. àmọ́ gbogbo ohun tí wọ́n ń rí ni. ọjọ́ bí ìgbà táwa náà sùn. ó jọ bí ìgbà tá a sùn ni àlá ni ó jọ lójú wọn báyìí. tó bá di ọ̀túnla. tó bá wá di ọ̀túnla. yóò dára rẹ̀ mọ̀ pé. Ah! Ah, ọ̀túnla ni ó tó yé wọn ah, pé. mi ò rí ìyàwó mi máa ń rọ́ máa mi máa. mi yé sàlá o kìí ṣe dandan o. àwọn tẹ́ ẹ máa ìsàrà fún rọ́ǹgì ìsàrà lẹ̀ ń ṣe. rọ́ǹgì ìsàrà. ẹni tí ò tí ì jẹun látàná. ẹni tí ò ní tí ó jẹ. ó ní ẹ fún ní nǹkan kínú rẹ̀ ó dùn pé ọlọ́mọ àgbọ̀n ìjẹ bàbá mi ẹwà àwọn arúgbó tí ò ní làákà ìtẹ́ ń bẹnu olóṣèlú yẹn ẹwà àwọn arúgbó ní òṣèlú yẹn parọ́ títí tí tó fi di pé irun fún hù lórí rẹ̀ òun hù lágbára rẹ̀ ó fi dúdú parọ́ kó fi di ó sì kúrò ń bẹ̀ náà ó sì kúrò ń bẹ̀ náà ah, ah. bá yí ọpẹ́ nu yẹ̀pẹ̀ ló ti wá. bí o bá yí ọpẹ́ nu yẹ̀pẹ̀ ló ti wá. ẹ bọ bílẹ̀ bá sú lálẹ́ yìí. bílẹ̀ bá sú lálẹ́ tẹ̀yìn. tẹ aṣọ funfun sórí bẹ́ẹ̀dì. ìwọ gbìyànjú ṣe é wò tí a lọ fún sórí bẹ́ẹ̀dì. tó bá dìde dé àsùnbà dìde. bọ́wọ́ dàsùnbà kò dìde o. kò wá fọwọ́

wọ́n bo èmi náà mọ́lẹ̀ ńjọ́ kan o. wọ́n bo gbogbo wa mọ́lẹ̀ ńjọ́ kan. wàkúlù náà sì dáhìlò. yàlẹ̀ ìdásírì bá lè má bí má dàrú. fi kọ́lé tá a wà ń bẹ̀. ó ní iye ọdún ó ní iye oṣù tí wọ́n lò lórí pé wọ́n ń kọ́lé tí a dó lára rẹ̀ yìí o. ta ni wọ́n ń kọ́ fúnjọ́ tí wọ́n ń dààmú kíkọ́ rẹ̀. ṣó ń lọ ayẹ ká kọ́ ilé àárọ̀ yìí. sẹ́ni tá a dààmú kọ́rù ilé ńlá báyìí fún ṣó lọ́wọ́ ayẹ ká kọ́lé tá a bẹ̀rẹ̀ lóòjọ́ tá a parí rẹ̀ lóòjọ́ tá a rántí yọ wíńdò sí i tá a yọ lẹ̀kùn sí tá a wá kó pákó akó iyẹ̀pẹ̀ lé bàbá lórí. àlìmọ́ tó bá bù wà kúlù náà sì dá ìrò. ilẹ̀kùn kan ni ikú. ilẹ̀kùn kan oníkú darí nì. a ti sí fún bàbá wa mùrítádà. a sì ti bàbá wa mùrítádà ló ń lọ́jẹ́ káńdì tí gbogbo wa ń lò báyìí. láàárọ̀ yìí ní mọ́júmọ́ yìí. àárọ̀ yìí mọ́júmọ́ yìí lọ́lọ́run sì ti bàbá mùrùtádà. àwa gbé sínú àgbé sínú yàrá yìí. a gbé wọn sínú yàrá ta sílẹ̀kùn rẹ̀ yìí. ìbo la tún wá ń sí ìbo ni ó sílẹ̀kùn mí ìbò sí. yàrá ta gbé wọn sí yìí ibo nílẹ̀kùn bẹ́ já sí o. màlímọ́ tó bá mú wàkúlù náà sí náà lọ́wọ́. تسير ليت شيري بعد الباب ما داروا يا ليت شيري ìjẹ́ kó o bá ti kú ájò kankan ò sí mọ́ gbogbo ohun tó rí o jẹ́ láyé o lè kú mo fẹ́ràn bàbá mi mo fẹ́ràn ìyá mi lọ́wọ́ á ní gbèsè kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà bó bá ló kó sáré ànígbà ó lónìí nìyẹn o. ó lónìí nìyẹn o fún bàbá wa Murtada. yóò pin fún wọn náà níjọ́ kan. yóò lọ́dọ̀ wọn náà níjọ́ hmm, ọwọ́ tí mo fẹ́ ká jọ lọ́dọ̀ ara wa ọwọ́ tí bàbá wọn sí àgbáyé tí wọ́n fẹ́ kó o gbọ́yé nírọ̀lẹ́ yìí nìyẹn o. torí kùránì bí kùránì bá ń sọ̀rọ̀. bánu kùránì ọlọ́run tí bá ń sọ̀rọ̀. àníwá máa ọlọ́run máa sọ pé bàbá ń wí ẹ̀yin àwọn èèyàn ò ní gbọ́yé o àyàfi àwọn onílàákàyè àwọn tí làákàyè wọn ń ṣiṣẹ́ o àwọn ni wọ́n gbọ́ ọ̀rọ̀ mi ọlọ́run yé. gbogbo wa tá a wà ń bí kọ́ ni làákàyè wa ṣiṣẹ́ o. gbogbo wa tá a wà ń bí kọ́ ni làákàyè wa ṣiṣẹ́ bó ti yọ ṣe. ẹlòmíràn ni àyìnbá bàbá kàmọ́rò wa kú pé bàbá tèmi náà kú ni. ẹlòmí ò ní gba bàbá kàmọ́ kú sí bàbá tèmi náà kú ni. bí bàbá rẹ ti kú ìwọ náà ni. bí bàbá rẹ ti kú ìwọ náà ó kú. kì í ṣe nǹkan kan kò sí tuntun kankan mẹ́. kò gbogbo wa là ń lọ o. ṣùgbọ́n njọ́ tí nǹkan náà bá kanlẹ̀kùn lé wa. ìjọ́ tí nǹkan náà bá kanlẹ̀kùn tọ̀dọ̀ rẹ̀. kò sí ẹnìkankan tó lè dá padà. kò sẹ́nìkan tó lè dá padà o. kí ni fáàrí nísìn. kí n fáàrí ẹ̀dá. mí ni àkàlà kìnìún ibi inú ilẹ̀ láti dá yín. ibi àti dá yín. inú ilẹ̀ láti dá yín. ara èèyàn ọ̀yá. ara èèyàn ọ̀yá àwọn á gbé lọ hospital. wọ́n gbé lọ hospital. wọ́n treat ẹ̀ lọ́hùn. wọ́n treat ẹ̀ lọ́hùn ó gbóògùn ó gbomi. ó wá délé. ó wá délé. wọ́n ro ọkà gbóná fún un. wọ́n ro ọkà gbóná fún un ó jẹ. ó wá jẹun. ìgbó jẹun tán. ó wá ń làágùn tagbárí tagbárí. ó ń làágùn tagbárí tagbárí. àwọn èèyàn wa ni aláàjì. àwọn èèyàn wa ń kí. aláàjì ẹ ẹ ẹ ẹ ẹ kú oríire. ẹ kú oríire. nígbà ah, tá àárẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀rú bà wá o. gbàrẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀rú bà wá. ẹ̀rú bà wá o. ẹ̀rú bà wá o. pé bá mi ah, àlàáfíà ti wá dé. àmọ́ lọ́n ti ní kàlàáfíà ó dé báyìí àágùn lẹ ti ń là yìí. wèrè ni ọ́. bàbá ní wèrè ni ọ́ o. ìwọ tí wọn bá sọ bẹ́ẹ̀ o. ìwọ tí wọn bá wí bẹ́ẹ̀ o. wèrè ni ọ́. wèrè ni ọ́ tán bá wí bẹ́ẹ̀ tó gbà. kì í ṣe wèrè tí ń rìn títì nìkan ni. kì í ṣe wèrè torí rẹ̀ yí ń títì nìkan ni wèrè o. ẹni tí ò ní rònú. ẹni ò bá ti ní rònú tọlọ́hún tayé wèrè ni ara rẹ ti ń làágùn. ara rẹ ti ń làágùn ni. orí rẹ ti ń làágùn orí rẹ ti ń làágùn ni. ariwo sàárè ní ń pa. ariwo sàárè ní ń pa ìwúwo gbọ́ mi. mímí àkọlákínà gùn wá sí àná ìlú. èèpẹ̀ wọ́n fi dá mi. ara rẹ̀ ó máa wá mi jáde. ara rẹ̀ ó máa wá sọmi jáde. yóò máa sunkún. yóò máa sunkún. omi ti ń sun jáde o. ó ń sunkún ní kó òun fẹ́ padà sọ́dọ̀ ọmọ ìyá òun. ẹkún ní ń sun kó òun fẹ́ lọ ọ̀dọ̀ ọmọ ìyá òun o. ta lọ́mọ ìyá rẹ̀. ta lọ́mọ ìyá òògùn náà. yíyẹpẹ ní. Eh, àwọn ẹni tọ̀hún wa ní wọ́n fẹ́rú fẹ́rú eh, wọ́n fi yẹ̀pẹ̀. wọ́n ní wọ́n fẹ́rú fẹ́rú a fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. bí wọ́n bá ṣe wọ́n bá fẹ́ máa dírẹ́sì nǹkan tọ́lọ̀ ń wò dírẹ́sì. èyí ò ní pẹ́ yẹ̀pẹ̀ ní ọ́. wọ́n wà wọ́n wà wọ́n tún lè wọ́n wà kó sí wọ́n eh. gbé inú àpótí. nígbà tá à ń gbé èèyàn lọ inú àpótí ìtayérayé tẹ́yìn tún wá kàpótí mi. tẹ́ẹ̀ tún kàpótí mi. ọ̀rọ̀ ọ̀rọ̀ من تراب إلى تراب ẹni ẹ fẹ́ gbé inú yẹ̀pẹ̀ inú yẹ̀pẹ̀ ló ti wá kí ṣáàjì díẹ̀. inú yẹ̀pẹ̀ ló ti wá inú yẹ̀pẹ̀ náà ní lọ. bó o bá yí ọpẹ́ inú yẹ̀pẹ̀ ló ti wá. bí o bá yí ọpẹ́ inú yẹ̀pẹ̀ ló ti wá. ẹ bọ bílẹ̀ bá sú lálẹ́ yìí. bílẹ̀ bá sú lálẹ́ tèmi. ṣé aṣọ funfun sórí bẹ́ẹ̀dì. ìwọ gbìyànjú sẹ́wò tí a lọ sórí bẹ́ẹ̀dì sùn bẹ́ẹ̀. tó bá dìde dé àsùnbà dìde. tó bá dé àsùnbà kó dìde o. wọ́n wá fọwọ́ gbá orí bẹ́ẹ̀dì yẹn jọ. fọwọ́ gbá orí bẹ́ẹ̀dì tó tẹ́lẹ̀ ojú jọ. ó bá ń bẹ̀. ó bá ń bẹ̀. ibẹ̀ ló ti wà. bí ìlú rọ́ọ̀bì ìlà àtúrọ́ọ̀bì yẹ̀pẹ̀ láti inú yẹ̀pẹ̀. yẹ̀pẹ̀ láti inú yẹ̀pẹ̀. yóò sì tún padà sínú yẹ̀pẹ̀. yóò sì tún padà sínú yẹ̀pẹ̀. fọkàrù rọ́ọ̀bì aláàtúrọ̀bì. máa fákàrù tùrọ̀. máa fákàrù tùrọ̀bì aláàtúrọ̀bì. kí ni fáàrí yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀. kí ni fáàrí tí yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ṣe fún yẹ̀pẹ̀ o. وما فخروا bẹ́ẹ̀ bá a bá tún táyé wá ń jọ mi àwa mọ́. bá a bá táyé wá ń jọ mi ò wá mi mọ́ o má sọ bẹ́ẹ̀ mọ́ o. bàbá Muritala yìí wọ́n ti wáyé kan yìí náà. àjọ lo kánò kárin. àwọn àjọ bó wà sí àgbáyé jọ lo kánò kárin. kánò kánrin. wọ́n jọ lo kánò kánrin ni o. kódà tá a ti bí kódà a pa àní kúrò. tí wọ́n rò àwọn kúrò níbẹ̀ mọ́ ni o. ibẹ̀ la bí ogun àwọn justice. ibẹ̀ lọ́lọ́ ní kí wọ́n bí ogun àwọn justice yìí sí. ẹ ń bá wa bí wọn bẹ̀ wọn bẹ̀ ń kọ́. padà padà náà ilé bàbá wa Murtada. bàbá wa Murtada. àwọn ni wọ́n mọ̀ pé àwọn ti délé nísìnyí. ilé ọ̀ríjìnà gangan náà ti dé yìí o. wọ́n ti délé. wọ́n ti délé báyìí. ilẹ̀kùn bẹ́ẹ̀ kò ṣeé sí bọ́ọ̀bù míì mọ́. téèyàn bá ti sílẹ̀kùn bẹ́ẹ̀ kò ṣeé sí bọ́ọ̀bù míì mọ́ o ìyẹn ni kí wọn náà rò ó. ìyẹn náà ni kí wọn náà rò ó. nǹkan méjì kúnra wọn nísìn. nǹkan méjì ó kúnra wọn nísìn. náà ni ó jẹ́ odò òun náà ni ó jẹ́ odò dídì. ìgbà tá a jọ gbé ìgbà tá a jọ gbé. ní Kánò. ní Kánò. tá n lo ìgbésí ayé wa ń bẹ. tá n lo ìgbésí ayé ń bẹ. ìwà tí baba Muritàlá yìí hù. ìgbà ìwà tí baba Muritàlá yìí hù. nígbà náà. nígbà náà. ó tún wá wúwo ó tún gbèdé wá padà sí Ìbàdàn. wọ́n wá ṣe títí wọ́n tún gbèdé Ìbàdàn. ó tún wá ń hùwà náà. wọ́n tún wúrú wa nì náà níbàdàn náà. bá a bá pé torí ọmọ tóbi la ẹ débi. bá a bá sọ pé torí ọmọ la fi wà. wàláì bàbá fọlọ́n búra pé torí ọmọ kọ́ o. láì torí ọmọ kọ́. bàbá nítorí ọmọ kọ́. ìwà tí bàbá yìí wù ló gbé adé dé. torí pé bàbá yìí dáa òun ló gbé bàbá òun wá sí àgbáyé débi. ṣé bá dájọ́ lọ́mọ rẹ̀. ṣé bá dájọ́ lọ́mọ wọn. sẹ́yìn yẹn a máa bá dájọ́ sọ̀rẹ́ ni. sẹ́yìn a máa bá dájọ́ sọ̀rẹ́. wọ́n bá fọ́kàrù tùrọ́ mi àlà tùrọ́ mi wọ́n máa fọ́kàrù tùrọ́bì àlà tùrọ́bì. nígbà tá a ní dáràn. nígbà tá a ní dáràn. tó bá ọba dáràn tó bá déwájú adájọ́ bó bá jọ ọmọ rẹ. bó o bá ti dáràn tó déwájú adájọ́. yóò kàn sọ fún ọ náà pé according to the law. according to the law ọ̀hún kìí ṣèmi ni mo fẹ́ dá ẹjọ́ yìí o èmi fẹ́ ṣe òpin fọ̀ ni o parí. ṣùgbọ́n ìwà tí bàbá yìí hù. àmọ́ ìwà tí bàbá wa Murtala ìwà tí wọ́n hù. àkọ́ àwọn obìnrin kí wọ́n máa ṣe subahánálà. àkọ́ àwọn obìnrin ká máa ṣe subahánálà. wọ́n sì bẹ̀rẹ̀ rẹ̀. wọ́n sì bẹ̀rẹ̀ rẹ̀ fún ara wọn. wàláì ńgbà táwọn ọkùnrin tún dákẹ́. ìgbà àwọn ọkùnrin tún dákẹ́. àwọn ọmọ dákẹ́. àwọn obìnrin ò tún dákẹ́. dàṣà àlà àwọn fàdọ̀ من ترك الجواب وخير الناس من ترك الجواب. èyí táwọn èèyàn ò wí ńgbà tó bá lọ mọ́ wọ́n sọ̀rọ̀ rẹ o túláàsì ni o wọ́n sọ ní ọ́fíìsì rẹ wọ́n sọ lọ́fíìsì rẹ wọ́n sọ níbi iṣẹ́ rẹ wọ́n sọ níbi iṣẹ́ sọ níbi tó gbé ń tajà. wọ́n sọ níbi tó ti ń tajà. wọ́n sọ láàrin agboolé. wọ́n sọ láàrin agboolé o. wọ́n sọ láàrin ìlú. wọ́n sọ láàrin ìlú. kí ni wọ́n sọ. kí ni wọ́n sọ. وخير الناس ká sọ ohun tí wọ́n sọ. èyí tó lóore jù ó ní kíkọ́ wọ́n sọ ohun tí wọ́n sọ nígbà tó o bá sí mọ́ o. bí wọn bá lè sọ lójú rẹ wọn sọ lẹ́yìn rẹ o. bó o bá bù háyà o ò lè bù sẹ́yìn o. ìyẹn ni ẹ jẹ́ ká bá a ṣe wà ń bí báyìí nísìnyí. bá a ti wà ń bí nísìnyí. ìgbẹ̀yìn ẹ̀dá nìyí o. ìgbẹ̀yìn ẹ̀dá rèé gbogbo yányán òun ló tàn yìí o. yányán ti tán o. yányán ti tán báyìí o. kódà báwọn ọmọ bá sọ pé ẹ bàbá sọ báyìí kìnìún kan sọ báyìí ìwọ tó tó tó tó tó ń gbé alẹ́ kan ẹ kìnìún kan ẹ jẹ́ wa káyọ̀ ká lọ ká lọ ẹ lè bá bẹ̀ ẹ lè bá wọn bẹ̀ mọ́ ẹ lè bá bẹ̀ ẹ kàn gbára yín lásìkò. ó di lásán mọ́lẹ̀ yóò sì ni o bàbá kọ́ ló wà ń o. nta wa tá a fi jókòó tá a fi ní àtúnṣàdúrà báyìí. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ohun gbogbo tí bàbá wà sí àgbáyé ń wì wàláyé kọ̀ọ̀kan bàbá wa Murtala. kọ̀ọ̀kan bàbá mọ̀ bàbá ti ń gba àwọn àlejò tí wọn ò gbà rí báyìí. bàbá ti ń gbọ́n tí wọn ò gbọ́ rí wọ́n ti ń rí tí wọn ò rí rí. èyí táwa ń ṣe yìí kò kan bàbá mọ́ o. ọ̀kan rárá tara ayé làwa ń ṣe yìí. àwa làwa ń kìlọ̀ fúnra wa. àwa làwa ń kìlọ̀ tara wa fúnra wa. anabi Muhammad. anabi Muhammad. ọlọ́lọ́gbọ́n ò mẹ́rin lọ mùlùkàhù. ẹni tó ti fa ayé lẹ̀ káyé tó fi lẹ̀. ẹni fa ayé lẹ̀ káyé tó fi lẹ̀ ni o. ẹlòmíì ó ti yẹ kó fa ayé lẹ̀ kó fa ayé lẹ̀. ẹlòmíì ti díù fún kó fa ayé lẹ̀ àmọ́ kò fi lẹ̀ o. gbogbo pọ̀pọ̀ ṣinṣin tí ń ṣe kiri náà ni ó máa bá wọn ṣe. gbogbo pọ̀pọ̀ ṣinṣin náà ni ó máa bá wọn ṣe wọ́n jọ wọ́n jọ mẹgbẹ́ ni. ẹ wà àwọn arúgbó tí ò ní làákà ìtì ń bẹnu olóṣèlú yẹn. ẹ wà àwọn arúgbó ní òṣèlú. nígbà tí èèyàn parọ́ títí tí tó fi di pé irun fún hù lórí rẹ̀ òun hù lágbára rẹ̀. ó fi dúdú parọ́ kó fi di. o sì kúrò ń bẹ̀ náà. o sì kúrò ń bẹ̀ náà. máa ń tara ka dúró ní àkọ́bùnà ẹni ó fayé lẹ̀ káyé ó tó fi lẹ̀. ẹni tí fayé lẹ̀ káyé ó tó wá yọ̀ǹda rẹ̀. ó ti kú òun ta kó tó di pé ta sọ pé ọmọ mọ̀ sí ń ta mọ́. ó ti kú òun ta kíta tó lé wọlé o. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ man arúgbó xalikọ̀wù kọ́bùlà ayẹ̀kọ́. ẹni tó mọ̀ pé òun pàdé ọlọ́run níjọ́ kan. ẹni mọ̀ pé òun pàdé ọlọ́run kan. tó ti wá ìyọ́nú ọlọ́run ṣáájú kó tó lọ pàdé. ti wá wá kó tó dijọ́ tí ó pàdé ẹlẹ́kẹta. mọ̀nbánà kọ́bùrọ́wù kọ́bùrọ́ ayẹ̀dùkúlà. ẹni tó ti gbẹ́ sàárè rẹ̀ lẹ̀. ẹni ti gbẹ́ sàárè rẹ̀ lẹ̀. n mọ̀ sọ pé bàbá kú omi ká máa lọ gbẹ́ sàárè wa. bàbá òní pé kó lọ gbẹ́ jẹ sẹ́ńkù ní bọ́bá délé o. ó gbẹ́ sàárè rẹ pẹ̀lú wà. ó fi wà gbẹ́ sàárè. pẹ̀lú ọ̀rọ̀ tó dáa. pẹ̀lú ìrìnre. pẹ̀lú ìrìnre ìdẹ́bíbọ̀. ọ̀rọ̀ ìdásí àlámọ̀rí ẹni tó fẹ́ dáa fún. ìdásí àlámọ̀rí ẹni tó fẹ́ dáa fún. má dásí àlámọ̀rí ẹni títí ẹ tiẹ̀ fẹ́ bàjẹ́. má dá sí kó bàjẹ́ o má dẹbi rú o má sì dá mọ́ṣáláṣí rú má sì kówó mọ́ṣáláṣí ọlọ́run. máa ń tára ka. dúnìyà kọ́bùlà àwọn tó tó kà wò. báyà kọ́bùlà wù kọ́bùlà ayé ìdíwọ́là wù. wà á máa ń sọ́là kọ́bùlà àwọn tó sọ́là. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀. òun náà ni máa ń sọ́là. kọ́bùlà ayé sọ́là ẹni tó ti ń kírun. ẹni tó ti ń kírun. kó tó di irú àyájọ́ ọjọ́ òní tá a gbé bàbá wa Murtala sí ata wa ń kírun sí la. kó tó di ijọ́ tí wọ́n kírun sí i lára ẹni tí ò ní ládàá. gbogbo yín ẹni tí èyí kírun lọ́pọ̀ láàrin. ẹni tí èyí sì kírun lọ́pọ̀ nù wa. ẹni ò bá ti kírun bá bá kírun sọ lára kò ní bá bọ́ ọkọ́ lè ò gbé lọ. ó gbé lọ. ó lówó lọ ò mú lọ. ó gbé lọ. ó nípò kan ipò ń ọ̀bọ ọdẹ sàárè. ó mú lọ o. bọ́ ọba gbajúmọ̀ gbajúmọ̀ àrí òkè amárì ọmọlẹ̀. òní kò má rí ọmọlẹ̀. ó rówó dáadáa. ara mi kọ́ ni kọ́ ìyàwó bí. ó rówó dáadáa. ó ró dáadáa ni. àìdá bá dà wá gidi. ọ̀yá alẹ́ ìtẹ̀ni. ọ̀yá alẹ́ ìtẹ̀ni àdìrí máa ta. àdìrí màtá ànàmà. àfáà ni mo rí àwọn èèyàn wọn ń kọjá lọ. mo rí àwọn èèyàn tí wọ́n ń kọjá lọ sẹ́lì kìyàmà. kálukú ń padà wọ́n ń padà sọ́dọ̀ kìyàmà. kálukú ń padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. Bàbá wa bàbá Kàmá àwọn náà padà sọ́dọ̀ ọba tó dá wọn o. Wá ìdá padà wá. Padà wá ìdè. Afa wa ní yá lè tẹ̀lé. bàyá lè ta ní àdìrí mẹ́ta nàmá bẹ́ẹ̀ bàyá lè àdìrímọ̀tà nàmà. àfa àlọ́mọ ọmọ ṣe mọ́ mi lára. ọmọ ṣe mọ́ mi lára. ọmọ ṣe mọ́ mi lára. ńgbà wo ni tèmi náà. ìgbà wo ni tèmi náà bí wọ́n ti lọ́ ń kọ̀ kí. béèrè lọ́wọ́ ara rẹ. wọ́n náà béèrè lọ́wọ́ ara rẹ o. oníkálukú ó béèrè lọ́wọ́ ara rẹ. kíkálukú bíra rẹ léèrè. béèrè béèrè ẹni tí mo pé kí ló ń bá ká. béèrè lọ́wọ́ ẹni tí mẹ́lẹ́ béèrè pé kí ló ń bá ká. àmì ojú sẹ́ni ẹlẹ́jẹ̀ rẹ pé kí ló ń bá kà bàbá yìí ká béèrè pé kí ló ń bá kà á. bàbá yìí ká béèrè lọ́sàn-án. kí ló ń bá ká tí òjò ráyè súnlé lọ́mọ lọ́mọ. ṣe sàárà àfọ́kù. ṣe sàárà àfọ́kù. nǹkan méjì náà lànàbí sọ. nǹkan méjì lànàbí wí. àmú àmú àtàkùn dídùn àìwọ̀sọ̀rọ̀ ẹ kẹ́ òkú yín pẹ̀lú àdúrà. ẹ kẹ́ òkú yín pẹ̀lú àdúrà. àti sàárà. àti sàárà àti ṣe o. bẹ́ẹ̀ bá yìí ṣe sàárà. bẹ́ẹ̀ bá wá ṣe sàárà. ẹ̀mẹ̀ ni ẹ ṣe sàárà fún. ẹ ṣe sàárà fún mi tó yẹ o. ó yẹ yín báyìí kì ṣe irú mi ilẹ̀ yìí sàárà fún. kì í ṣe irú bàbá láì ṣe sàárà fún àwọn tẹ́ ẹ máa ìsàrà fún rọ́ǹgì ìsàrà lẹ̀ ń ṣe. rọ́ǹgì ìsàrà. ẹni tí ò tí ì jẹun látàná. ẹni tí ò ní tí ó jẹ. ó ní ẹ fún ní nǹkan kínú rẹ̀ ó dùn pé ọlọ́mọ àforíjì bàbá mi. ó ní ẹdùnnú ló kọ bàbá yín o. yìí sẹni tó orí tó sọ̀kalẹ̀ nù mọ́tò. kí sẹni tó ti yó ló tún wá ń fún lóúnjẹ o. kódà kìí ṣe ní orówó mọ́sínì san wá bíbá bàbá ní kódà kìí ṣe ní orówó mọ́sínì gbé wá o. mọ bá ṣe sàárà àtẹ bá fẹ́ ṣe ní ìsìn àwọn ọmọ ọmọ sọ fún pé bàbá yín ó ti lọ àlìjẹ́nà tààrà. àbẹ̀kẹ́ ló mú lọ. tó ló mú lọ. tó ló mú lọ. bẹ́ẹ̀ ni ìrọ̀ tó. àdáadáa kì í sàdáadáalẹ̀ o àdáadáalẹ̀ náà ni ká pé sùn. àdáadáalẹ̀ náà ni ká pé. wọ́n lọ́dọ̀ àwọn oní fìlọ́sọ́fì. ọ̀dọ̀ àwọn oní fìlọ́sọ́fì. àwọn oní fàlsáfà wọ́n ní bòkú bá ti wọ sàlẹ̀ báyìí. wọ́n ní bòkú bá ti wọlé ọlọ́run báyìí. bàbá murtada tó wọlé yìí. bàbá murtada tí wọ́n wọlé yìí. orí o orí ngbà tá à ń gbé inú kò. bàbá ní gbogbo wa la fojú rí wọn gbà wọn wọlé yìí o ọ ti wọ ọbẹ̀ nísìn. wọ́n ti wọ ọbẹ̀ nú o a kì í jáde mọ́ o. wọ́n máa rí oríṣiríṣi. wọ́n máa rí oríṣiríṣi níbi tí wọ́n wà nísìn. ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ń rí yẹn. àmọ́ gbogbo ohun tí wọ́n ń rí ni. ó jọ bí ìgbà táwa náà sùn. ó bí ìgbà tá a sùn ni. tá n lálà. àlá ni ó jọ lójú wọn báyìí. tó bá di ọ̀túnla. tó bá wá di ọ̀túnla yóò dára rẹ̀ mọ̀ pé. Ah, ah, ọ̀túnla ni yóò tó yé wọn ah, pé. mi ò rí ìyàwó mi